ọmọ atún lẹ́nu wa ọmọ atún lẹ́nu wa àtúnṣe fọlọ́wọ́n bá afẹ́kọ́ bàbá kú afẹ́kọ́ bàbá máa lọ sílé. afẹ́kọ́ làwọn bá mi kú òní kíákíá ọmọ pọ̀ làwọn mi ránṣẹ́ṣẹ́ ti sáré àbáṣà.

I saw this I saw this song and I quickly copied it. I mean, I don't copy it because if I put it on my platform, like what whatever whatever I'm doing on my platform is not because of money. Are you getting me? Like I started blogging five years ago, and that five years ago, monetization have been on the uh, on assistance. They've been disturbing me. They've been troubling me for me not to get anything. Okay, so if I'm saying anything, I'm not doing it because of the monetization okay uh-huh. so a lot of people are supporting the crowd for monetization if you don't know a lot of people are supporting crowd for monetization but at times I stand if I'm alone in my truth I stand alone by my truth okay mm-hmm. so and at times in Nigeria you know don't forget that the truth is always bitter nobody likes the truth all right so you can see this video I play now Eziri what you ń kọrin ó kọrin fún bàbá Ọbásanjọ́ and that time gbọ́n of bàbá Ọbásanjọ́ time is not as difficult as this o you understand me time of bàbá Ọbásanjọ́ time is not as difficult as this o I don't I've not heard this, this song before this is my first time you sang a song for bàbá Ọbásanjọ́ that ẹ jẹ́ kí bàbá máa lọ lé ara ni gbogbo wọn pé kí bàbá kó kọ́lọ́hún bá wọn ṣe bẹ́ẹ̀ bó ṣe ṣe fún Sọ́nà Abacha báwo dẹ̀ ni Ọlọ́run ṣe ṣe fún Sọ́nà Abacha ọlọ́run pa Sunny Abacha èèyàn ló pa Sunny Abacha kì í ṣe ọlọ́run but ọlọ́run náà tó bá ti ṣe kọ́tán wọn lọ́lọ́run so ìyẹn mi pé nígbà yẹn Wasiu even plead God plead God to destroy baba Ọbásanjọ́ for baba not even to destroy him go to kill him <laughs> baba is still alive o oh, long life sir baba o oh. mm -hmm. so ah uh, and somebody now target now now playing it now they are playing it now where they are drinking garri you can see that ìgbà wo ni bàbá wà yẹn náà tí bàbá ti wá ń ṣe ó ti fẹ́ máa gbé twenty years because lẹ́yìn tí bàbá wá eh, yàdúrà wá ní ìṣẹ̀dá Jonathan ti yàdúrà ṣubú yàtò Jonathan did um, bí i six years lẹ́yìn ọba bàbá bá sọjọ́ then eight years mi náà wá almost twenty years ago ni bàbá ti wá ti lọ tán ti wá rúlù wá so but nígbà yẹn uh, Wasiu Ayinde prayed to God for God to destroy and kill Baba Obasanjo the way he killed Sani Abacha. She fẹ́ gbọ́ orin yẹn? Mo ṣe rí rí o, orin for the first time ni o. light? tọ́lá. Wàláì tọ́lá, light? ṣe gbọ́ rí for the first time in my life. Me, ò dẹ̀ rí mọ́sìn. Mo ṣí ẹ̀ bó mo ṣe ẹ̀ sí. Ṣé Bola? Hold on first. I want to play it for you to see, to hear again. So I don't do hair. Let me quickly send this message, strong message to Yabado. Yabado I Ajoke me. You know you are my neighbor again before before you relocated to Nigeria, okay? And um, you you said something. The video, I don't want to play your video. You said you went back to the jump Tone, jump, uh, eh, John, John, John Tunes, jump, jump. sorry, oh ó ṣáà lọ padà sí bíbẹ̀ yẹn dùmọ̀tà mi ìmọ̀ jọba Jones mi ìṣàmọ̀ bí tá a ṣáà lọ bí tán ti náà ṣe transfer the only thing what people what people are saying now is that they are mixing things together and I can see now that they actually planning also to tell you that whatever is part of thing that whatever this lover is posting is fake it's possible okay they can put hard more to make it part of whatever he said is part of it is real But about uh, and Anjorin, it's money transfer, not good. And you know, when that thing happened, so that people can actually defend her, now that's why they are saying that, okay, it's not a, a, a, a gold, it's just a money transfer that is failed. Okay? Either gold or no gold now, money transfer, the money failed. Yeah, bado. I call you out. I'm sorry to say this. And I'm not sorry again. Because when somebody talk now, they say they are jealous of you. You have come for me, the first person to say story about me. That Dupe Mofi Okuomo transfer drugs to Libya. I've never been to Libya before. I don't know where Libya and wọ́n back. Torí gbogbo ẹ̀yin tẹ́ bá ti lọ sí Yankee lọ́wọ́ kan tẹ́ ti dé London tẹ́ ti gbogbo ẹ̀. Tẹ́ gbọ́ lọ sí Europe ẹ̀ ti dé Yankee lọ́wọ́ kan ti gba Libya. Mi ò débẹ̀ rẹ̀. You have said bad bad thing about me. Although you have apologized about that okay they've used him anyway people can apologize but damage is má ti ṣe náà ó sì wà títí láíláí tàbá ṣàlàyé báyìí and you have also been you now saying that oh eh, Lizzy o kò o because you are right now in Nigeria you forget that time that when you quickly get to Nigeria before Konto tó sì passport ẹ kọ́wọ́ tó tẹ̀ ṣé o mọ̀ two years ago you are the first person to announce that Lizzy went to Idumota and he stole ṣé o ti gbàgbé ni ìyá you are the first person to announce Lizzy stealing on this social media because most of the time you tell people your boss that is yes, Esabod is your boss you tell people and it's possible she said she bought something that time Ankara that was then it was Ankara not lace and not uh, material sewing material it was Ankara then and they wanted to pay the Ankara and they said the money eh, the the transfer failed they didn't get anything they said they okay swap and all the three credit card, I mean card that she hold that day declined. So we don't know where you you go. You it's the video is on the social media also. Okay, uh, I have it now. But today you can you can go to the Dumota to go and say that at least it's not a thief. Oh, she never stole oh, because you are now friends today. Anyway, they say you too you collect loan or business here you run to Nigeria. You live in Canada. They say you collect 250. They said it new. I don't want to say it, but don't forget you are the first person to say this. Now you are, can go back to Idumota and be saying that, no, you don't want Pamo. But he transferred the money is talking, Abi. But you said it two years ago. Another person also said it. So, this thing that happened is not first time. And listen, Shodiri, people may want to cover you because a lot of olè pọ̀ Nàìjíríà. Tó bá ní kó máa ṣe àwọn eighty five percent of Nigeria or ninety five kan pàápàá ó lè ní different olè kan lẹ́yìn fún Nigeria ni bóyá olè owó olè ìjọba olè gbòòrò olè ká gbébọn olè ká gbé nǹkan oníkan olè oríṣiríṣi kájọ kan pé kájọ mọ pé kàn jọ oríṣiríṣi ni gbogbo wọn ń so everybody will be trying to i mean to cover themselves support themselves now ìyá àbàdàn ẹ jẹ́ kójú máa tì yín jẹ́ kójú máa tì You can see what I said two years ago. I mean, five years ago about Lizzie and Anjorin. Did I change my mind? I never changed. I'm still on it. Till ọ̀la. Torí whatever you want to, or you want to, any, anything you want to say, oh, don't change tomorrow. And she quickly, because we don't want her to also sue you, to join you together with the case so that you not be para. Oh, no, me, mean, you not be going to police station from one place to the other you quickly go to the Tom Jones ṣé eh, Tom Jones ọ̀hún Tom Jones I àwọn mi padà wá one thing. Tom Jones eh, she's not story eh, she didn't steal you. eh, here they are not selling gold o they only selling accessory so, sewing, sewing accessory material there o but we forget now okay that person even eh, what they call eh, eh, gist lover purposely deliberately wanted to change the story so that they said the money so that people may not say that the money is too small for Lizzy to steal But thief steal anything. You have said it that. How much is Ankara? Say it, come out and ko wa ko wa fi ayé ẹ̀bùrà Ìyá you have not said it before that. yabado eh. This is stole Ankara 50. How much is Ankara then? It's 1,000 plus. That Ankara you said is stole. They all want the same thing. Bí owó ìṣẹ̀lẹ̀ iná ni. Àbí èlò bóyá 3,000, àbí èlò 2,000 plus. Ní oye kọ̀ọ̀kan. Ó dẹ̀ ló múra 50. o wá ó decline. So tell us. Where did you get that one from also? Are you lie? Are you lying then? Let, let us just call a spade a spade. You see, when I'm alone, eh, one woman, I eh, Me, what, what, what kilo is a winner? I don't want to believe that eh, gbogbo dáadáa ikọ́ máa ṣe pé ẹ eh, wọ́n parọ́ mọ́ ni share raw. Listen and Lizzy Anjorin gbogbo video fídíò at àtijọ́ tó dẹ̀ ń gbé yẹn náà fídíò ìgbà tí ayé àtírí ẹ̀ ò tí tù gbọ̀ tó be. máa ń kàǹtì ara ẹ bí rẹpẹtẹ àbí tó tó máa lo beautiful àló lè táwọn èèyàn bá ń jalè tó bá ti níwà burúkú kò sí bí ṣèbẹ ṣe lè rí kò sí irú kọ́ọ̀pù tó lè rí kò sí bó ṣe lè rí olè ló lè ń jẹ́ kò sí olè ò fáìn lójú mi ẹni tó lè bá fáìn lójú ẹ ìwé that's cup of tea ìwọ àtọkọ ẹ gangan mo challenge tí ó tún lè ṣe ni pé kọkọ ẹ jáde kó wá sọ experience ẹ fún wa bó ṣe dé station bó ṣe dé ọgbà ọgbà àwọn eh, àwọn àwọn àwọn yíbò àti yorùbá tí wọn ti ta eh, àwọn kìnìyẹn bí wọ́n gbọ́ ṣe fíù nígbà tí wọ́n ní wọ́n dára ìyàwó ẹ̀ dúró mẹ́ tí ò rí owó yẹn san lẹ́sẹ̀ kẹ̀kọ́ tó dáre ṣé o san owó yẹn kó o tó kúrò mẹ́ àbò san ṣé o san lísì àbò san sọ fún wa fẹ́ rí ìwà àtọkọ ẹ̀ kó wá ṣe tó rọ́kọ ẹ̀gọ́ ojú máa tì bó ṣe wà yẹn ojú tì wọ́n nìkan ló ní tìjú ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn tó ah ó máa ṣe ó dáa kéèyàn nítìjú ṣé ó ní gbogbo àwọn aṣọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ayé àtijọ́ tó ti wọ̀ wọ̀nyẹn tó máa jókòó wọ́n fẹ́ kó ṣe kíní kan ó oh, kíní kan wọ́n fẹ́ jáwá ó oh, kíní kan kíní kan ó oh, kíní kan kó máa ṣe ayé àtijọ́ ni àwọn aṣọ wọ̀nyẹn ó sì ní àwọn bọ̀tí ọkọ ẹ yẹn gbé jáde lẹ́ni má jò pẹ́ nísìn wá ṣe ṣáàtì kárí ojú ọkọ ẹ àti kẹta tó tiẹ̀ lẹ́ ọkọ ẹ àrójú ẹ everybody silence ni kí àwọn ọmọ yẹn náà jáde kan wá sọ pé rọ́ ni àjọ àwọn ọmọ tó máa ń tẹ̀lé jáde kó wá sọ fún wa pé rọ́ni ṣé ìyá àbàdàn ò ti sọ ìyá àbàdàn sọ wípé ó ní o jalè náà nígbà yìí ó ṣe transfer náà bó ṣe fẹ́lè nìyẹn wọ́n wá ní kó ó fẹ́ dariwo òun ní kó swipe gbogbo káàdì ò lọ ó wá fìtì jù lọ ó dẹ̀ wá sọ nǹkan tó ń ṣe pé wọ́n ṣe é pè wọ́n nìyẹn o lè báyìí báyìí báyìí báyìí nǹkan tí everybody ń sọ ó mọ nǹkan tó ń sọ but lónìí tí àwọn èèyàn bá fẹ́ tiẹ̀ tó bá fẹ́ tiẹ̀ lẹ́yìn kò sí wàhálà but ó ti wà níta already so whatever you ohun téèyàn bá ti àkọ́dá orókò dídà dé àbẹ àbí àdàgbẹ̀yìn sórí àwọn ọ̀rọ̀ tó wà lórí social media yìí wọ́n máa tíìtẹ̀ láéláé ni kò ń ṣe rọ́ kò ṣe rọ́ o but èmi ò ṣàlẹ́yìn tèmi fún ẹni pé come out tell your husband to come out and come and address us èyí tí wọ́n máa jáde wá máa ṣàlàyé ṣàlàyé ṣàlàyé táwọn ọlọ́pàá àti àwọn gọ́ọ̀mẹ̀ntì àtàwọn kan tó wà lórí ẹ̀dẹ̀ tó máa support ẹ̀ wọ́n kò ń support ẹ̀ ni because o ti ṣẹ́ burúkú kún àwọn kan àwọn ta lẹ́ pa èèyàn tà fún èèyàn tó kéèyàn ọmọ yẹn ta ló pé wọ́n kò ń support ẹ̀ ni tó and tó bá dẹ̀ tún support ẹ̀ go and cool down kó kó gbogbo àwa máa kó aṣọ yẹn ọkọ̀ tó jí gbé wo jọ tó lọ lọ́run kò jẹ wá wọ́n support ẹ̀ ni tòótọ́ ló ṣe gbọ́rọ̀ mi òótọ́ ló ṣe àwọn èèyàn máa sọ pé eh, it's not gold it doesn't stall it's only transfer it's not gold eh, gist lover kan twist ẹ̀ ni gist lover náà ó fẹ́ kó dùn ni gist lover nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà nìyẹn tí sórí bá ṣe rí nǹkan ẹ̀ ṣe gbé yé máa hard pepper àgbẹ̀ni sí i ọjọ́ yẹn náà kí ló dé tó jẹ́ pé ọjọ́ yẹn gan ọjọ́ tí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ wá sẹ́kọ̀ọ́ tó ń bẹ̀rẹ̀ wọ́n ìfẹ́ máa tírìtì kéèsì Mohbad bẹ́ẹ̀ náà ọjọ́ yẹn náà ni gbogbo kìnìún yẹn náà sọ lórí lárigbó sọ gọ́gọ́ sọ lísì wọn òkúrọ́ mọ ìyá àbàdàn ìwọ náà wọ́n àkúṣe ń bí fọ́tò jalè ṣé irọ́ ni àbó ìtọ́ wọ́n ní two fifty thousand ló gbà ló fi lọ jókòó sí nàìjíríà ìyá àbàdàn toronto no bó ní àdúgbò ẹ̀ tó máa ń gbé ná calgary ló máa ń gbé calgary ló gbé they say you collected money from canada here during the covid since that time you left they say you collected the money and that's why you are sitting in nigeria why are you not coming again why are you not coming again they say you stole ìyá àbàdàn because you are the first person to say that the Lizzy stole two years ago Are you too olè bọ́bá yá ń sè ọmọ máa ṣe ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù olè gbogbo yín olè ní gbogbo now. náà olè ní yín náà you you collect money from Canada you collect money from Canada and you run away from Canada you went to sit down in Nigeria and then you say you are selling clothes in Nigeria in Nigeria ìwọ náà ni wọ́n sọ pé wọ́n fún ten million jẹ́ ìwọ ni wọ́n ta òkè ọ̀ṣọ́ gbogbo ilẹ̀ tẹ́ńtà yẹn wọ́n ì máa padà wá wó majority of sọnù o gbogbo ilẹ̀ tẹ́ ń tà fáwọn èèyàn yẹn wọ́n ì máa padà owó gbogbo ẹ̀ sọnù tó ti yẹn mẹ́yẹn ẹ̀yin olówó ẹkún tẹ́ bá ti wá gbogbo ilẹ̀ tẹ́ ń tà wọ̀n yẹn wọ́n máa padà wá wo sọnù torí alùpùpù um, àwọn accusation areas pọ̀ ń bẹ̀ gbogbo ilẹ̀ tó ń sọ pé ilẹ̀ ìjọba tẹ́ ń gbogbo ẹ̀ náà máa padà wá wó tẹ́ máa ti gbowó lówó táwọn èèyàn bá kọ́lé síbẹ̀ sí pààyàn wọn máa pariwo ìjọba tó bá wọn bẹ̀ ìjọba lórí burúkú ni o ó wọlé wa o nígbà tó yẹ pé gbogbo fake things document náà máa gbélé yín lọ́wọ́ sẹ̀ ń ta gbogbo bẹ́ẹ̀ sìn wọ́n ní àtàwọn ìyá yín tó wà lórí Facebook wọ́n lè gba ten million ẹ máa pààyàn lẹ́kún ẹ̀wọ́n tó bá ti tẹ́jú olùgbé máa gbowó òkúta o èní lárí ọ̀la ń bọ̀ wá pariwo ṣó ti yé ẹ̀ẹ́ so èní lárí ọ̀la wa ń bọ̀ wá pariwo òun wọ́n ń kọ́va àlùwọ́ náà jáde ń sì lọ kọ́va kiri pé kò jí góòlù o ní àdúgbò yìí o kì í ṣe góòlù ni wọ́n ń ta o transfer ni o wọ́n mí sí ìtìwẹ́dà olè ló lè ń jẹ́ olè ló lè ń jẹ́ ó ṣe transfer kò lọ ó ti yé yín olè ló lè ń jẹ́ o gbogbo yín sì tó bá lẹ̀ ní mo purọ́ pé mo purọ́ mọ́ ẹ ìyá àbàdàn má wù rẹ̀ máa ṣó ṣọ́ọ̀bù òṣì yẹn o owó olè kó wá síbí kó wá kó wá sí Canada kó wá clear rẹ mo ti fẹ́ jẹ́ ẹ̀sùn pín tó kó òun Canada kó tó kó òun gbà ẹ̀ o ṣó ti yé àmọ́ bóyá torí ẹ̀gbọ́n náà lóṣù lóṣù lọ́nà lóṣù lóṣù lóṣù lóṣù lóṣù ọ́ mi ni wọ́n mú nǹkan tó bá ti pẹ́ mo purọ́ pé wọ́n lọ gbowó torí wọ́n accuse wọn náà for two fifty thousand two fifty thousand they say you collected loan from bank Canada bank two fifty thousand dollar, and you went to Nigeria you didn't come back for the past three years now why are you sitting down there come back and come and if I lie, come and come, come, come and go, come, and come to Canada. Why are you sitting down as a citizen of uh, Nigeria? I mean Canada. The other time you show me your passport, not me, you're on the on the social media that you're a CTC. Did they collect it from you? Shebi they stop uh, uh, TME advocacy because she, she's a CTC of London, UK. They they they they they, they quickly wonder padà síbẹ̀. Why are you sitting? Why are you standing in Nigeria? Because when I talk now, I started to if you start to show your shop only kan, abẹ́ ya wèrè ni. Ìwọ ló kọ́kọ́ sọ wèrè yẹn náà. Ìyá Ìbàdàn ìwọ ló kọ́kọ́ sọ orí burúkú yẹn náà pọ̀ jalè lẹ́kọ̀ọ́ aṣẹni tán bá ní dárẹ̀ ni òsínwó èèyàn yóò lè olórí burúkú wọn àwọn tẹ́rọ́rìsì ló ń sọ̀pọ́tì yín náà ló ń fọ̀ǹtì yín náà gbogbo ìgboro lè sìn ilẹ̀ mélòó ni wọ́n rà tó máa fi fún yín wọ́n ti ẹ́sàbọ̀dì náà fún ten million ten million tí wọ́n fún sìn ten million tó sọ pé wọ́n fóun gbogbo ìgboro lè nísìn náà sọ pé gbogbo ìgboro lè bọ́ ni wọ́n ti rówó tán fún yín ilẹ̀ àwọn èèyàn wọn ló ń ralẹ̀ ń sìn wọ́n láwọn èèyàn ò lè jẹun tó ń ta sìmẹ́ǹtì ní seven thousand wọ́n tó ń wọ àwọn tẹ́rọ́rìsì owó yẹn wà ń bẹ̀ àwọn olórí burúkú àwọn èèyàn ló sponsor yín náà ó lè jàgùdà pálí ìyá àbàdàn ó lè wọ́n lọ yáwó they say you borrow money from Canada Canada na canada iyanyi na canada they say you borrow money from canada and you run away from canada you now travel to nigeria now in nigeria why are you stranded in nigeria it's a criminal thing to own nigeria canada passport and somebody told me ti go gbà lọ́wọ́ ẹ̀ sọ fún na canada government máa beg gbà padà say it's a taboo for somebody other country to collect somebody passport When gbà tí o bá ṣe pé o bá commit crime tó bá jẹ́ pé ìwọ́dọ̀ ò commit crime tó o ṣe pé o fẹ́ fi system jókòó fẹ́ kó má fẹ́ wá bímọ kí ló dé tó jókòó sọ̀hún tó bá tiẹ̀ ní ṣọ́ọ̀bù ṣe bá máa wá Canada ọ̀dẹ̀ máa lọ where is the Canada what is Canada passport doing holding into Nigeria for three years Canadian passport you are the first person to announce that he stole he stole money that time when both of you when she was fighting with Esabod that you are still under Esabod destroying people's lives blackmailer Now you are saying that má blackmail ẹ o ẹ má bà Yorùbá jẹ́ o ẹ má bà Yorùbá olódùkú ni yín gbogbo yín lẹ́ ń bà Yorùbá jẹ́ ẹgbẹ́ nu but you didn't see mi ò sọ mi ò lè support ẹ láìláì tó ó lè ní ẹ tó ti support gbogbo àwọn tó jà mí ló lè gbà yín ó lè ní ẹ tó ti yé owó yìí wọn ló kéré gbogbo nǹkan tó kójọ yìí náà ó lè ní tó bá ní kàn ṣe investigation táwọn èèyàn bá lè ó bá lè fẹ́lẹ̀ kọ́lọ́pàá gbogbo ẹ̀wà wọn máa mọ̀ pé gbogbo nǹkan kò sí ó lè ní gbogbo yìí ó lè ní tí yàbàdàn sọ yẹn kò purọ́ mọ́ ẹ ṣùgbọ́n yàbàdàn náà nǹkan sí ó jalè ń bí ó jalè wọ́n ṣe sọ ni o kó tó di pé wọ́n wá tún ní wọ́n pa passport ẹ̀dá nítorí pé wọ́n ní tí ò bá produce ọ̀gá ẹ̀ kò ní lè wálé àwọn bàbá yẹn ti dárí ju gbogbo nítorí gbogbo gbòrógán kan ó ti yẹ ìyẹn bó ṣe jẹ́ o mo ń lọ báyìí o máa padà wá máa jẹ ọgbà kó jẹ́ tó bá ṣó gbogbo òṣì yẹn pọ́n fún yín ten million wọn ọ̀fẹ́ nìkan àwọn olè jáde ó lè lẹ́ja tó bá ní mo gbúrọ̀ ìwọ wá Canada kó tó máa ṣó wa aṣọ wòṣìwòṣì aṣọ China aṣọ gbogbo orí burúkú yẹn ìwọ wá síbí báyìí kó wá kó wọlé wọlé wọlé kó jáde tó bá ti wọlé kó jáde bọ́lá ọ̀tọ̀ bọ́lá mo ti dé o ṣó ti yé ẹ̀hẹ́ màá ní o ẹ̀yin Canada ẹni tó sọ wọ́n sọ ń jọ ìwọ́n ló gba owó owó bá dẹ̀ ti ń sọ owó ẹ̀ mọ́ pé gbèsè kò ṣe kankan wàá máa san bó bá ṣe máa san ó ti yé máa wàá máa gba tẹ́ bá ti gba tẹ́mìlẹ̀ kan máa ṣe orí burúkú wọ́n ní owó kò sí Nàìjíríà àwọn máa máa gba owó àwọn terrorist máa máa pín owó kiri àwọn terrorist ló ń front ní lórí Facebook tó ń pín owó yẹn tẹ́ ẹ̀ bá ti pín wá sọ́dọ̀ wa because we say no to terrorist ni we say no to terrorists we say no to killing àwọn terrorists òun gbowó fún yín ẹ kó ṣìdànù sígbó báyìí for now.